kò sí ẹlòmíràn. you are the only one. ìwọ náà ni lánàá. yes. ìwọ náà dẹ̀tún ni lẹ́ni. oh God. a yìn ọ́. we praise thee. fún bí tó o ti bẹ̀rẹ̀. abba father. lórí ayé wa. oh yes. a dúpẹ́ fún bí tó o tún bá wa dé. oh yes. ní àṣálẹ̀ yìí kì í ṣe nípa ipá wa o hmm. kì í ṣe nípa agbára. yes Jesus. bọ́wọ̀ ni Ọlọ́run. Baba, lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò twenty twenty one yìí ọ̀pọ̀ òjò ló tún ti rọ̀ tí ilẹ̀ ti fi mu bẹ́ẹ̀ ni àwọn alágbára kan tún ti kọjá lọ hmm. àwọn tí ò lágbára tún ti kú ṣùgbọ́n wọn ni ọlọ́run yẹn ó dá àwa sí nítorí àánú rẹ ni kò fi pa wá mọ́ bàbá kì í ṣe pé àṣàjú àwọn yẹn lọ kì í ṣe pé ìwà pípé wa náà ló tó bẹ́ẹ̀ ṣùgbọ́n kò jẹ́ ká rí oore ọ̀fẹ́ àti àánú yẹn gbà ní bàbá olúwa gba ọ̀pá ẹ̀ wá náà ẹ̀mí mímọ́ pa ẹ̀yìn wa. Bàbá gba ọ̀pá ẹ̀ wa. Ayẹyẹ pa ẹ̀yìn wa. Ògo ni fún orúkọ rẹ. Hallelujah. Ẹ̀mí mímọ́ ògo ni fún orúkọ rẹ. Gbogbo ẹ̀ṣẹ̀ oh, pátápátá ní àṣálẹ̀ ẹ̀mí mímọ́ ó dáríjì wa. Bàbá dáríjì wa. Bàbá dáríjì wa. Tó sọ ni pé o ní ọwọ́ rẹ ò láti gbà wá. Bẹ́ẹ̀ ni etí rẹ ò di láti gbóhùn wa. Oni ní ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wa àti àìṣedéédé wa ló ń fa ọwọ́ rẹ̀ sẹ́yìn bàbá gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ tó oh, fi ní gbọ́ tiwa gbogbo ẹ̀ṣẹ̀ tó fi lè fọwọ́ rẹ sẹ́yìn kó nínú ayé wa ní àṣálẹ̀ nítorí àánú ìwọ náà ló kọ́ wípé o ní àánú ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ní àṣálẹ̀ bàbá jẹ́ ká àánú ó ṣògo lórí ayé wa bàbá jẹ́ ká rí àánú gbà jẹ́ ká rí àánú gbà jẹ́ ká rí àánú gbà jẹ́ ká rí àánú gbà jẹ́ ká rí àánú gbà jẹ́ ká rí àánú gbà jẹ́ ká rí àánú gbà gbọ́ mo mo sọ̀rọ̀ jáde ní àṣálẹ̀ iṣẹ́ mo dó lábẹ́ ìpè bàbá mi ebeli Táíwò Òjó gbọ́ gbogbo ilẹ̀kùn tó o ti kàn àwọn ilẹ̀kùn ìyanu tó o ti kàn àwọn ilẹ̀kùn ìṣeré tó o ti kàn àwọn ilẹ̀kùn ìgbéga tó o ti kàn gbọ́gbọ́ tí o sí mo pàṣẹ ní àṣálẹ̀ yìí gbogbo ilẹ̀kùn yẹn ó yẹ kó síbẹ̀ àmàkàdàbà ah, oh, gbogbo ilẹ̀kùn tó o ti kàn sẹ́ fún ìyanu sẹ́ gbogbo ilẹ̀kùn tó o ti kàn sẹ́ fún ire gbogbo ilẹ̀kùn tó o ti kàn fún ìrànlọ́wọ́ sẹ́ mo pàṣẹ ní àṣálẹ́ gbogbo ilẹ̀kùn yẹn ó yá kó síbẹ̀ ó yá kó síbẹ̀ ó yá kó síbẹ̀ ó yá kó síbẹ̀ ó yá kó síbẹ̀ ó yá kó síbẹ̀ ó yá kó síbẹ̀ ó yá kó síbẹ̀ gbọ́ gbogbo gun alátakò nínú ìrìn àjò rẹ every battle of opposition gbalagbara takò nínú ìrìn àjò rẹ sẹ agbára tó dúró tó ń takò ní ìkórìtà àṣeyọrí rẹ sẹ gbogbo agbára tó ń takò ní ìkórìtà àṣeyọrí rẹ sẹ mo pàṣẹ ní àṣálẹ́ sẹ́ lórúkọ Jésù iná Ọlọ́run dà ó yá kóòrùn dànù bẹ́ẹ̀ ó yá kóòrùn dànù bẹ́ẹ̀ ó yá kóòrùn dànù bẹ́ẹ̀ gbọ́ gbogbo ọwọ́ tó gbá ọmú tó lò ní lọ fún ìrìn àjò twenty twenty one gbogbo ọwọ́ tó gbá ọmú tó lò ní lọ mo pàṣẹ ní ìdè mímọ́ dà lórúkọ Jésù ó yá kó gé ọwọ́ yẹn dànù sẹ́yìn ó yá kó gé ọwọ́ yẹn dànù sẹ́yìn. Amen. Ó yá kó gé owó yẹn náà sẹ́. Ó ní ta lẹni tó ń ṣe bí ọba lórí ayé mi o. Ta lẹni tó ń ṣe bí ọba lórí ayé mi o. Ta lọ́rùn òfin jọba tó ń pera rẹ̀ lọ́ba. Oh, tó ní lẹ́yìn Ọlọ́run òun ló dẹ̀ tukù. Ẹ̀mí mímọ̀ rọ̀ lóye kò yé ṣe bí ọba gbọ́ gbogbo alágbára yé mi àti ẹsẹ̀. in the name of Jesus. tó náà ò ní lọ. abba father. mo pàṣẹṣẹ lórúkọ Jésù àrà ikú dà ó yẹ kó sẹpàwọ́dà àní gbogbo ẹni tó dúró gẹ́gẹ́ bí alágbára nínú ìrìn àjò rẹ sẹ́ nínú ìrìn àjò mi sẹ́ pé òun ò túbọ̀ wọ ìrìn àjò ọdún ìsẹ́ pé òun ò wò ó bó ṣe lọ sẹ́ bó òun ò wò bí ìyanu yóò ṣe ṣẹlẹ̀ mo pàṣẹ irú alágbára bẹ́ẹ̀ ilẹ̀ kó lanu kó gbé wọn mi sẹ́ gbọ́lẹ̀ ní gbogbo agbára tí wọ́n ń lò lórí ìrìn àjò ayé mi àti ẹ tàbí da ọ̀nà ọrú mo pàṣẹ ní ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ agbára yẹn dà ó yẹ kó dùn kuba. He's pronounced dead. Maza kadaba. Hmm. Marua aliba zokedaba kuli musita. Oh yeah. Gbogbo agbára tó ń mọ́nítọ̀ àjò rẹ̀. Eh. Everybody is monitoring your journey. Gbogbo agbára tó ń mọ́nítọ̀ àrìn àjò rẹ̀ sẹ́. Everybody is monitoring your journey. Èyí tó ń mọ́nítọ̀ àrìn àjò tèmi náà. Mo pàṣẹ agbára yẹn dada do hɛ o yà kó la dada do hɛ o yà kó la dada do hɛ o yà kó la dada do hɛ o yà kó la dada do hɛ o yà kó la dada do hɛ ɛ orúkọ jésù lẹ́ẹ̀kẹ́tù bàbá mo ti wọnú ìrìn àjò sùn iṣẹ́ ẹ̀mí mímọ́ dì mí ní àmúrí agbára rẹ sẹ́. empower me dìmí ní àmúrí agbára rẹ sẹ eh, bàbá agbára tí mi ò fi ní jábọ́ táyé ò fi ní bẹ̀rẹ̀ pé ọlọ́run tèmi náà dà fàbà pariwo olúwa dìmí ní àmúrí agbára rẹ agbára yẹn dà olúwa gbé wọ bẹ́ẹ̀ àdìmí ní àmúrí agbára àdìmí ní àmúrí agbára oyè dúró ọkọ jẹ orúkọ Jésù orúkọ Jésù bàbá mi mọ olúwa àdìmí ní àmúrí agbára agbára tí mi ò fi ní jábọ́ fún ìdájọ́ tó ẹ tẹ tó wa olúwa dìmí ní àmúrí agbára olúwa dàgbà wò mí dàgbà kó dà jimi dàgbà dàgbà jimi dàgbà dàgbà jimi dàgbà dàgbà Baba, Baba, Baba, Baba, Baba, Baba, Baba, Olúwa jimi dàgbà dàgbà agbára Baba, bàbá Baba, bàbá oya jimi dàgbà dàgbà oya jimi dàgbà Olúwa jimi dàgbà dàgbà Jésù Olúwa wá ó ní mo mi wọ yàrá agbára lọ Jésù mo mi wọ yàrá agbára lọ. Hey! mo mewọ yàrá agbára lọ Jésù mo mewọ yàrá agbára lọ ó ní dira fún mi Jésù torí ogun pọ̀ láyé mo mewọ yàrá agbára lọ ó ní mú mi wọ yàrá agbára lọ Jésù bàbá mú mi wọ yàrá agbára lọ mo mẹ́wọ́ yàrá agbára lọ Jésù mo mẹ́wọ́ yàrá agbára lọ. Ah, Dìrà fún mi Jésù torí ogun pọ̀ láyé. Mo mẹ́wọ́ yàrá agbára lọ. Gbọ́ mo pàṣẹ lọ́dún kadàbà ta ló dólójú ọ̀nà rẹ tí olóòní lọ mọ pàṣẹ ni lórúkọ jésù ara ikú ó yẹ kó sẹta wọlé ó ẹ pariwo ẹ̀mí mímọ́ bàbá dìde agbára fún mi sẹ mo fẹ́ rìnrìn àjò twenty twenty one bàbá oh, aláwọ̀ mi ẹ dìde agbára fún mi ẹ dìde agbára fún mi ẹ dìde agbára fún mi ẹ dìde agbára fún mi ó yóò dúró padà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù bàbá ayayé di agbára fún mi olúwa di agbára fún mi àmìmọ́ di agbára fún mi olúwa di agbára fún mi olúwa di agbára fún mi bàbá bí o olúwa di agbára fún Odua, di agbára fún Odua, di Odua, fún mi Odua, agbára fún mi bàbá olúwa Odua, agbára Odua, mi Odua, di Odua, fún mi olúwa di agbára fún mi olúwa di agbára bí wa jagbara fún mi lórúkọ jésù jagbara fún mi olúwa jagbara fún mi olúwa jagbara fún mi olúwa jagbara fún mi olúwa jagbara fún mi olúwa jagbara fún mi olúwa jagbara fún mi olúwa jagbara fún mi olúwa jagbara fún olúwa jésù olúwa wá jésù olúwa wá òjèjì bèrè fún agbára ọlọ́run sẹ́yìn. just ask for God's power bàbá mi máa ń sọ̀rọ̀ kan. Barari do say. wọ́n ní ní ọdún kan. he said. wọ́n ní àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ fún àwọn wípé. professor ọdún tó ń wò lọ iṣẹ́. professor na this year. ọdún ire ni fún ọ. is your year of goodness. ọdún tó máa kó àkópọ̀ ire ni. this year you encounter. wọ́n ní àwọn wá sùn. is life. àwọn àjọpọ̀ pé wòlíì ti sọ̀rọ̀. it was now saying that. pé ọdún táwọn ń wò lọ yìí. he has been told that this year. ọdún táwọn máa kó àkópọ̀ ire ni. that the year of his prosperity. pé ṣùgbọ́n ọdún yẹn làwọn mú gàrí jù. but that year during crossover he took gàrí pé àwọn ò rí nǹkan kan lọ́dún yẹn hmm. pé ṣùgbọ́n nígbà tí wọ́n nígbà tí wọ́n ní ìyá pé ah ó mọ̀ yẹ káwọn ó gbàdúrà mọ́ ni torí pé gbọ́ tòótọ́ ni ìrànjẹ́ wà. that vision was real. ṣùgbọ́n àwọn agbára kan máa ń dúró. but there are some power. wọ́n máa ń rí ire ṣáájú oníre. they foresee good. wọ́n máa ń rí ògo wọ́n máa ń ba ògo jẹ́ ni. yes. dájọ́ gbàdúrà. let's pray. àpò orúkọ Jésù náà kàtó. bàbá mo nílò agbára sẹ́. I need your power. tọ́tọ́ rìn àjò tọ́jọ́ tí wọ́n sẹ́. agbára tí wọ́n fi ní dá dúró ní ìkórìtà ìṣẹ̀dọ̀ sẹ́. agbára tí wọ́n fi ní já bọ́. agbára yẹn dà pọ́ọ̀kà alibọ̀sọ̀ kádàbẹ̀kú ni màsà santa yaba abèrè fún agbára yẹda agbára yẹda tààfin ní dẹ́mi bọ́ ní ìkórìtà ìṣẹ́rẹ́ tààfin ní dẹ́mi dọ́ agbára yẹda ọdún ẹgbẹ́ wọ̀ mí ní àṣẹlẹ̀ ọ̀yà dúrọ̀dà ọkọ̀ yẹ bàbá mi ayẹyẹ bàbá Baba, olúwa gbàrà agbára olúwa gbàgbára oya gbàmẹ agbára olúwa agbára olúwa agbára olúwa agbára agbára agbára oya tí

wọlé. let's pray. ọ̀tá ṣetán láti dá àyàn dúró ni o. enemies are ready to delay you. ó gbàdúrà. but let's pray. sori bí wọn náà ṣe ń múra làwọn náà múra. As you are getting said, you are also getting said. Òjò béèrè fún agbára níṣẹ́. Let us request for power. Wò ire pọ̀ ní ọdún yìí ní tòótọ́ ṣùgbọ́n já béèrè fún agbára tó tó gbà. Nílẹ̀ ìdíje but let for power that is sufficient to receive it. Kẹ́yìn kan máa máa lála ire kí ire má dẹ̀ máa fara. For someone not to be dreaming of goodness and no manifest. Ọ̀pá dẹ̀ máa lála rẹ̀ ṣùgbọ́n tó bá dojú ayé wọ́n dẹ̀ bílọ̀kì ẹ̀ pa wọn ní not allow goodness to locate their lives. Let's pray. Wo àpọ̀lọpọ̀ àdè máa gbọ́ àsọtẹ́lẹ̀ ire gbọ́ a máa gbọ́ sétí ẹ̀ ṣùgbọ́n wọn ní jẹ́ ó fara. But there will not be manifestation of it wo ọ̀pọ̀lọpọ̀ á dẹ̀ máa rí ìran fúnra rẹ̀ pé òun wọnú ògo ṣùgbọ́n wọn ò ní jẹ́ kí ìran yẹn fọn wọn ò ní jẹ́ kó farahàn ẹ wo ẹjọ́ gbàdúrà níṣẹ́ onílàkọ̀tà ara mi ẹ alágbára nínú olúwa àti inú agbára ipá rẹ̀ àti inú agbára ipá rẹ̀ oh agbára ipá rẹ̀ oníkẹ́yìn lè kọjú ìjà ojú ìjà sí kí ni o sí àrékèrè kí ni o àrékèrè kèṣù kò tó pé kẹ bẹ́sù ṣeré kò sọ pé kẹ bọ́ ta ṣeré ọ̀dọ́n gbọ́ kò sọ pé kò bọ́ ogun yẹn ṣeré ó ní kojú ìjà kojú ìjà sí ni tó o bá dẹ̀ fẹ́ kojú ìjà sí èṣù wọ́n ìwọ náà gbọ́dọ̀ di alágbára ọlọ́run gbọ́ tó o bá fẹ́ kojú ìjà sí ogun náà yín ìwọ náà gbọ́dọ̀ di alágbára wọ́n tó o bá fẹ́ kojú ìjà sí májẹ̀mú yẹn wọ́n náà gbọ́dọ̀ di alágbára tó o bá fẹ́ kojú ìjà sí ọkọ̀ ọ̀run yẹn wọ́n náà gbọ́dọ̀ di alágbára sẹ́ torí gbẹ́gbọ́ ó ní kì í ṣe ẹ̀jẹ̀ àti rárá ní àwọn bá ẹ̀jẹ̀ ìjà kàdìkàdìdà mọ́lẹ́ bó so tàyàbà mo sọ̀rọ̀ àṣẹjáde gbogbo kó tó dojú kan ìrìn àjò rẹ tó lò nírì kankan mú bọ̀ ah, mo pàṣẹ jẹsẹrẹ ogun Speak out. Gbogbo. Father. Ẹ̀rọ mi ní agbára. Empower me. Mo nílò agbára. Empower. Tótó ní ìdájọ́ dùn sẹ́. Tí mi ò fi ní jábọ́. Tájọ́ ò fi ní dá mi dúró. Tí mi ò fi ní rìn lọ́fọ̀. Bàbá pariwo. Agbára yọ. Olúwa jọ dẹ fún mi. Olúwa jọ dẹ fún mi. Olúwa jọ dẹ fún mi. Ọjà dúró dọ̀. Jésù. <laughs> Bàbá Olúwa. Agbara olúwa Agbara olúwa tó tó ìyàtọ̀dún iṣẹ́ tí mi ò fi ní jábọ́ jẹ́jọ́ ò fi ní dá mi dúró bàbá mi ò agbára yẹn dà olúwa yọ̀ǹdàrà yọ̀ǹdàrà yọ̀ǹdàrà yọ̀ǹdàrà bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá agbára bàbá bàbá agbára agbára oya yọ̀ǹdàrà oya yọ̀ǹdàrà Agbara Agbara Agbara Agbara agbára olúwa yọ̀ǹdàrà bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá olúwa jọ̀dàrà olúwa jọ̀dàrà olúwa jọ̀dàrà agbára agbára agbára agbára agbára agbára bàbá oya jọ̀dàrà olúwa jọ̀dàrà olúwa jọ̀dàrà bàbá jọ̀dàrà olúwa jọ̀dàrà olúwa jésù olúwa wá onígbàgbára rẹ wọ̀ mí ayé agbára làwọn yìí o agbára ńlá tí páyé ò lè ká jésù kristi gba agbára rẹ wọ̀ mí wọ ayé agbára la wà. ayé agbára la wà. this is the word of power. ká ni. let's pray wo sórí tó o bá ṣe tí inú wọn wá bá dùn sí inú wọn ò dùn dénú o wọn wọn wọn wọn expect máa ṣe they are not actually expecting your prosperity. o gbàdúrà wọ tó o bá ń ga àwọn kan dúró láti já ọ bọ́. if you are lifted some are ready to push you to the apex level gbọ́ onínàtàyé juwanu ní kí ni ìjọba ọ̀run ti di àfa ayé tá a wà yìí wọ ayé agbára ni àwọn alágbára ló gbẹnu ayé iṣẹ́ wọ apariwo ọlọ́run ẹ̀mí mọ́ bàbá kí má bà á rìnrìn àjò òfò ní twenty twenty one olúwa wọ̀ mí ní gbogbo agbára rẹ sẹ́ máàrú ọ̀kadàbà bàbá kí má bà á rìn lọ́fọ̀ wà má pariwo ọlọ́run ẹ̀mí mọ́ ọ̀yà wọ̀ mí ní gbogbo agbára ọ̀yà wọ̀ mí ní gbogbo agbára ọ̀ 守住啊！ adofo oduo oyo wami lágbára wami lágbára wami lágbára wami mama baba baba oyo wami lágbára oyo wami lágbára oyo wami lágbára oyo wami lágbára oyo wami lágbára oyo baba baba baba baba baba oyo baba wami lágbára oyo wami lágbára oyo wami lágbára gbọmọdé gbara oya gbọmọdé gbara baba baba gbọmẹ agbara oya gbọmẹ agbara oya gbọmẹ oya gbọmẹ olúwa jésù olúwa wọ wọ wàá máa gbọ́ jésù olúwa wọ yóò sọ̀rọ̀ bàbá gbogbo pẹpẹ ogun tá a tún ti gbé kalẹ̀ fún mi ní twenty twenty one. every autumn wọ́n máa pé olúwa tinubu yádànù. Oh, jẹ́ kí pẹpẹ yẹn ó yádànù. Oh, wọ́n máa pariwo gbogbo pẹpẹ ogun tá a tún ti mọ nítorí tèmẹ́. wọ́n máa pariwo àjọ yádànù. àtinubu ẹ yádànù. ẹ yá pẹpẹ yádànù. ọ̀yà àdúrà dà bàbá mi o gbogbo pẹ̀tẹ́ ogun táyé ti gbé kalẹ̀ tó tàgbẹ̀ tó lùbọ̀ olùwàjò yá olùwàjò dà olùwàjò dà olùwàjò dà olùwàjò ẹ̀mí ma yá o olùwàjò olùwàjò olùwàjò dà olùwàjò dà olùwàjò dà olùwàjò dà bàbá bàbá bàbá bàbá o yá o yá dà olùwà yá dà olùwà yá dà olùwà yá dà olùwà yá dà olùwà yá dà olùwà jágbe dà olùwà jésù olùwà wá wá jésù olúwa wá jésù olúwa wá jọ jẹ́ let's pray. jẹ́ gbà lẹ́ẹ̀mejì sí i let's repeat more time. gbọ́ tó o bá tún wọnú ìrìn àjọ ọdún yìí tó o bá ti ń dààmú gbọ́ mọ̀ pé wọ́n ti gbé wọ́n tún ti wọ́n tún ti gbé pẹpẹ kalẹ̀ kọ́ fún ọ ni pé láti dààmú. for you to be tormented. mo sọ̀rọ̀ àṣẹ́sínú ayé ẹnìkan máa kàdà márùá kéda àlìbà zòkàdàbà márùá àlìbà zòkàdàbà ọlọ́run iná ò pẹ́ ìdá. God of fire ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacob ọlọ́run ebeli táwọ̀dó gbogbo pẹpẹ tá a gbé kẹlẹ nítorí èmi àti ẹ gbogbo pẹpẹ gúnyẹ̀dá mo pẹ náà lẹ́dùnmarè mo pẹ náà lẹ́dùnmarè lórúkọ jésù ọ̀yà kò yá dànù wa wo wàá máa pariwo gbogbo ẹbọ ogun tó fẹ́ rú nítorí tèmi olúwa jìnnà bọ̀ olúwa arúndànù gbogbo ẹbọ ogun tó tà ẹgbẹ́ nítorí tẹ̀mẹ́ wàá máa pariwo ọdún tinabọ̀ ọdún arúdàdà ọyẹ dúọ̀dọ̀ bàbá mi o bàbá mi o bàjẹ́ yóò dùn wa gbogbo pẹpẹ ogun gbogbo ẹbọ ogun tájà fẹ́ gbé nítorí tẹ̀mí sà ọdún tinabọ̀ ọdún arúdàdà lúdàdà olúwa lúdàdà olúwa lúdàdà olúwa lúdàdà olúwa lúdàdà olúwa bàbá tinabọ̀ olúwa tinabọ̀ olúwa tinabọ̀ olúwa tinabọ̀ olúwa tinabọ̀ olúwa tinabọ̀ olúwa tiná bọ̀ olúwa tiná bọ̀ olúwa tiná bọ̀ jésù olúwa wá jésù olúwa wá jọjọ gbàdúrà jésù olúwa wá ẹ jọjọ gbà. please let's pray wọn nítorí lágbájá làwọn kí ni o làwọn ṣe rúbọ yìí o làwọn ṣe gbé ẹbọ yìí wo dájọ gbàdúrà ni wo èmi sọ pé kí n sọ fún ọ wo má gbàgbọ́ pé mi ò ṣẹ̀yàn èèyàn ò ṣẹ̀ mí o. don't subscribe to this school of thought that I don't offend anybody nobody wo, is better than me. wo má gbàgbọ́ pé ọlọ́run ó dá o. don't say God will judge them. jọjá gbàdúrà lọ́dún iṣẹ́. let's pray this year. ẹ pariwo sẹ́ẹ̀ ẹ pé dáadáa bàbá gbogbo ẹbọ ogun táyé fẹ́ rú tòmí tèmi sẹ tàbí tí wọ́n lọ́wọ́lọ́wọ́ fún ìrìn àjò twenty twenty one sẹ láti dá ìrìn àjò yẹn rúmọ́ mi lọ́wọ́ sẹ bàbá pariwo sẹ bàbá àtẹ̀bọ̀ àtẹ̀lẹ̀bọ̀ jẹ́kínú bọ́ọ̀lù wa jẹ́kínú ooru wọn dà àtẹ̀bọ̀ àtẹ̀lẹ̀bọ̀ bàbá pariwo jẹ́kínú bọ́ọ̀lù wa jẹ́kínú ooru wọn dà ọjà dúró dà ọjà bàbá mi o bàbá bàbá gbogbo ẹbọ ogo táyé fẹ́ gbé torí tèmi tàbí dáwọ́dún torí tèmi sẹ́ bàbá mi o bàbá àtẹ́bọ̀ àtẹ́lẹ́bọ̀ jákínà bọ́ọ̀lù jákínà olùwọ́dà jákínà bọ́ọ̀lù jákínà olùwọ́dà bàbá iná bọ́ọ̀lù lùwọ́dà sẹ́ iná bọ́ọ̀lù lùwọ́dà sẹ́ iná bọ́ọ̀lù iná dọ́dà ó yá iná yẹ̀dà iná yẹ̀dà iná yẹ̀dà bàbá bàbá bàbá bàbá bàbá bàbá iná bọ́ọ̀lù bàbá iná ino badua ino badua baba badua ino badua ino badua ino badua ino badua olúwa jésù olúwa wá ẹ pé bàbá jésù olúwa wá wà á máa pé olúwa paná ogun yẹn sẹ. o lọ quench the fire of that battle. gbogbo iná ogun táyé fẹ́ dá nítorí tèmi sẹ. every fire warfare they want to make because of me. iná yẹn ò gbọdọ̀ jò. that fire must stop on. gbogbo iná ogun táyé Tori. dá nítorí tèmi. every fire they want to make because of me. bẹ́ẹ̀ fẹ́ dá nítorí ọ ọmọ mi tẹ́fẹ́ dání torí aya mi tẹ́fẹ́ dání torí ọkọ mi tẹ́fẹ́ dání bí sẹ́ni mo ti ṣe nínú ìpè mi sẹ́ wàá máa pariwo iná yẹn ò gbọ́dọ̀ jò àpánú ogun yá olú àpánẹ ẹ̀mí bá pánẹ ó yẹ dúwàdà bàbá mi o Olúwa àpánú ogun yẹn sà Olúwa pa Olúwa pa Olúwa pa Olúwa pa Olúwa pa Olúwa pa Olúwa pa Olúwa pa Olúwa pa bàbá gbogbo dọ́gbọ̀ táyé bá tó lè tẹ̀mí sà bàbá bàbá oya oya gbanoya oya gbanoya oduwa gbanoya baba baba baba oduwa gbanẹ oduwa gbanẹ oduwa gbanẹ gbanẹ baba baba oya oya oya oya oya oya oya oya gbanẹ gbanẹ gbanẹ gbanẹ gbanẹ gbanẹ oduwa gbanẹ oduwa gbanẹ oduwa gbanẹ oduwa gbanẹ oduwa ọlọ bàbá ìmọ̀ padà olúwa padà olúwa padà olúwa padà olúwa padà ògbà padà oyà padà. masaki paruna bàbá bomi pa olúwa pa jésù olúwa wá. Ẹ gbé ọwọ́ lé orí. Put your hand on your head. Mo gbàdúrà. I pray. Bíbélì mi wí pé. My Bible says. Ẹni tó wa ihò ni ó jì sí. Oh yes. Ẹni tí ń já ọgbàlejò ó bùsàn. In the name of Jesus gbogbo ẹnikẹ́ni tó dáná ogun ó lẹ̀ nítorí rẹ̀ masali kaparu amada àkèyé mèsè dàní kapa lónìí iná tó dá kó fi jó ara rẹ̀. Èdú èké Yẹ́mẹ̀rú Adálè Kapa. Ọlọ́run àwọn apọ́sítẹ́ẹ̀lì. Níbo lójú rẹ wà? Mo pè láti inú ọ̀run. Ọ̀gá ta ló ní kó fogun rìnrìn àjò ọdún yìí. mo fi Olódùmarè. Amen. Amen. Ẹ Shout aloud. The Lord dáná ogun nítorí mi? Never warfare because of me. Bàbá mi ẹ̀fẹ̀ mi ẹ̀ Use his life to quench the fire of battle. Amani dáná ogun nítorí Mordecai. Amani because of Mordecai. Ẹ̀mí Amani lọ lọ sí. lost his life. The Lord dáná Ogo, who made fire warfare. nítorí ọmọ mi. because of my children. Baba, mi o. my father. ẹfẹ̀ mi ẹ̀ padà. you quench the fire. Oh ọyọ yọ yọ yọ yọ yọ yọ yọ. bàbá bàbá bàbá ẹfẹ̀ mi ẹ̀ padà o. Ah. bàbá bá ọyà ẹ̀mí ẹ̀ fipana Baba, Oya, fipana Baba, Oya, fipana Baba, Oya, fipana Baba, Oya, fipana pípaná bàbá ọ̀yà pípaná bàbá ọ̀yà pípaná ọ̀yà ẹ̀mí ẹ̀ pípaná ọ̀yà pípaná bàbá pípaná bàbá pípaná bàbá pípaná bàbá pípaná bàbá pípaná bàbá pípaná bàbá pípaná bàbá pípaná Jésù Jésù Olúwa wá ewé táyé torí mi já. Epo táyé torí mi wá sigidi táyé torí mi rán níṣẹ́ bá tún sẹ́ńdà ní ọ́fíìsì mo gbàdúrà. in the name of Jesus. ohun ayé kójọ. forever the were láti bá ọjà. to wage you against you. lórúkọ Jésù. in the name of Jesus. ó dojú ìjà kọ wá. never backfire on them amen. gbogbo senakẹrubu. every senakẹrubu. àwọn senakẹrubu ayé rẹ. abba father. senakẹrubu. senakẹrubu. a máa pa ìlú tó tóbi ju ìlú tó fẹ́ parun kó tó pàlúrun. Jesus Christ. ó wá ń sọ fún ẹ̀sìn káyà. he was telling ẹ̀sìn káyà. who is deceiving you telling you God will deliver from me? I am luti moti. don't know ta ní ìtàn yẹn pọ́lọ́ ń gbà yẹn àìmọye ìlú tí mo ti parun náà ó ní mi ò rọrùn mi ò rọrùn ọlọ́run ní má wọrí má wọrí o mo mọ bí màá ṣe dí pẹ̀lú ẹ̀ ta ní ìhàlẹ̀ mọ́ ọ̀gá sàmì mẹ́ta mo gbàdúrà ọlọ́run lè jáde láyé. Amen Jesus name. Ó ní ó ní ọlọ́run wo ni ó gbà yín. Ó lóun wà òkè láti bá yín jà. okay to fight with you. Ah, Àìsáyà sọ fún Ẹ̀sìkáyà pé fi ọkàn rẹ balẹ̀ o. Calm down. Ogun òkè náà kẹ́rùbù. This battle of Kerubu We're not coming in here. Ọ̀nà tó gbà wá. Ó ní ó gbà oh, When God was ready to deal with him. Áńgẹ́lì. Angel. Ó jáde. Angel. Ẹyọ kan ṣoṣo ni. Just one angel. Lóru dẹ̀dẹ̀. That very night. Ó your plot plug. He removed plug. <laughs> Jesus Christ. But all your plug yìí lọ. Abba ah, Father. Bọ́ bí o fẹ́ wò kí n má tún ọ̀dà tó bẹ́ẹ̀ bá ti yọ. Once you remove the plug. Bẹ́ẹ̀ bá ti yọ plug kó nu ẹ̀ kò lè ti fẹ́. Káì. Sẹ́ẹ̀rí gbogbo èèyàn bí wọ́n ṣe pọ̀ tó. As many as they were. I want go talk kó dání. His warriors. Áńgẹ́lì your plug. The angel remove the plug. <laughs> plug of their life. Ben sir, Yes sir. Nígbà àlẹ̀ mọ́ wọ́n fẹ́ dìde. They wanted to stand up as usual. Kí náà ń ṣe padà? <laughs> Wọ́n bá ṣubú go ah, Wọ́n gbórí òkè ni o. They raised their hand. plug yóò jẹ́ wọn ó lè wọ́n bá ṣubú lulẹ̀ hmm. gbogbo wọn wá kú sẹnakẹrùbù wá bínú padà sílé rẹ̀ ọwọ́ abọ́lé òrìṣà rẹ̀ pé ìwọ òrìṣà agreement wa kàn ọwọ́ olúwa wá wọnú àwọn ọmọ rẹ̀ èdè wá dì wọ́n wọ́n wá sá bàbá wọn pa ìyẹn ní agbára back to center. ẹ pariwo ta ni fogun wá mi olúwa dá ogun padà sílá masali kaparuama anamarua kavaruama elumerue keya masali kapa gbogbo ẹni tó ń fogun wá bẹ ọlọ́run dógun padà fún ẹni tí ń fogun wá ọmọ mi ẹni tó ogun padà oyoyoyoyoyoyoyo. ẹ̀mí mọ̀ bàbá bàbá ẹ̀ka tó tó wà mí lójú Akaya Akayarua madalikeya. Anama salika salikapa. Akeya marua dalikapa dá padà bàbá dá padà bàbá dá padà bàbá dá padà bàbá ọ̀yá dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá bàbá dá padà ọ̀yá dá padà ọ̀yá dá padà ọ̀yá dá padà ọ̀yá dá padà ọ̀yá dá padà ọ̀yá dá padà Jésù olúwa wa. Amen. Mo gbàdúrà. I pray. Ogun tí ń bọ̀ rìnrìn àjò lọ́dún sọ́dún. The battle that is keeping coming with you annually. Màsáálì kèdá àlérò kìpa. Ogun tí ń bọ̀ rìnrìn àjò oṣooṣù. The battle that keeps coming with you on monthly basis. Ọlọ́run àwọn apọ́sítẹ́ẹ̀lì. Of the apostles. Mo pè láti inú ọ̀run wá. I come from heaven above. Ó gbèmí lára. Sọ́nà the battle yẹn láàgbé Amen. Amen. Ó gbé mi lára. Follow Yes. Ó gbé mi lára. Ogun Nasi. The battle of <laughs> Ogun tí ń halẹ̀. The bragging battle. Mẹ́ta péré mo fẹ́ fọ. I want to A about O Nasi. Ọ̀ránṣẹ́ lọ ni. He sent a message. Jabesi máa sinmi. Hmm. you have to be serving me. wọ́n láàmà sìn ọ́. they accepted. wọ́n gba kámú. they accepted at least. wo ẹnìkan bẹ níbí. somebody is here. ọ̀n wá ọmọ. you are looking for the people to win. ọ̀n gba kámú láti máa sin ẹ̀mí àgbà. but you are supposed to be serving ọ̀n wá ọkọ ẹnìkan tiẹ̀ ní fi ọ̀rọ̀ ọlọ́kọ délẹ̀. ó ní kó wọ́ ọkàn wá ni. ó ní tọkọ lè wà mọ́ ni. ọgbà kámú sà. bọ́lọ̀ bẹ́ẹ̀ ni sà. Ah, àwọn gbà àwọn jábẹ́sí gíláàdì gbà. we are máa sìn ọ́. mọ́gbàdúrà. àkẹ́yàmárù Madalike. Oh yes, Jesus. Elo meselika papa oh, father. Ogun amúnisìn. The battle of slavery. Tó gbà ní That you are servants of faith. Mo bẹ Jésù. I respect Jesus. Àkẹ́ ìyáálé màlúù In the name of Jesus. Ogun yẹn jáde. Jesus, amen. Ah, Jesus Christ. Maseli ekeru anakava. Oh yes. Ogun amúnisìn. The battle of slavery. Tó gbà ní kádàrá. You are servants of faith. Ọlọ́run àwọn apostoli. Of apostles. Ó gbèmí láyé rẹ̀. Amen. Amen. Ah, wọ́n gbà ń kádàrà ọgbọ́n tí náà sì wí ni ẹyọ ẹ máa bá yín dámọ̀jà ẹ yọ ojú ọ̀tún yín ó ní ká yọ ojú wa ó ní kí gbogbo orílẹ̀-èdè kan wọ́n yọ ojú wa ó lóun ó ṣe kí ni ó lóun ó wàá fi wọ́n sẹ̀sìn lójú gbogbo ìlú mo gbàdúrà ah. màkẹ́dàyà ogun àfinisẹ̀sìn mo gbàdúrà lálẹ́ yìí ni wọ́n jáde lára rẹ̀ wọ́n ní fún aláyè fọjọ́ méje wọ́n lárànṣẹ́ fọ́ Samuel nìyẹn masali kapa orí kọkànlá wọ́n ní fún alọ́jọ́ méje a máa ránṣẹ́ sí gbogbo Ísírẹ́lì bá a bá ríran lọ́wọ́ a yọ ojú wa sí ọ. Oh, <laughs> ọjọ́ méje fẹ́ pé ara nǹkan sọ́ọ̀lù torí agbára tó ṣẹ̀ṣẹ̀ gbàǹgò ẹ mọ̀ pé bẹ́ẹ̀yàn bá ṣe ra mọ́tò tuntun a máa gòyàn yóò lọ máa yọjú wo ń ta pé àyè ah, mọ́tò ìsá ó lè jí láago mẹ́ta òru kó tó lọ wò ó ah. kó tó máa wò pé ah, iná búlù lọ́tàn lẹ́gbẹ̀ẹ́ yìí uh-huh. iná kíní kan lọ́tàn báyìí ara ń kan sọ́ọ̀lù agbára ń gùn lọ́ba gbọ́ pé jabesi gileadi venasi fi wọ́n ṣe ẹlẹ́yà ọkàn rasẹ́ni ẹ sọ fún jabesi gileadi lọ́la nígbà tí oòrùn bá mú wọ́n ò ní lọ́wọ́ gbà ah. ọ̀gá ìrànlọ́wọ́ tó borí ogun ó dìde fún ọ ó dìde fún ọ. Amen. ó dìde fún ọ. Amen. ó dìde fún ọ. Amen ó dìde fún ọ ó dìde fún ọ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ ẹgbẹ́ ìrànlọ́wọ́ láìdé dáfídì wora rẹ̀ náà ni o pé mo mọ̀ dọ̀bà finally finally náà nù. oh now I am a king. àṣé máa dọ̀bà finally finally. so I will eventually become a king. Hmm. wọn lọ bá ní yín bẹ́ẹ̀ ṣe wáyé. they say you are a king as you are. ó ní sẹ́ lórí gbogbo ìlú ìwọ́n níbẹ̀ ni hmm. ọdẹ ẹjẹ máa yẹ gbogbo èèyàn tí ń bẹ nílùú yìí. let me do population census. wọ́n bá ka gbogbo èèyàn ọba olókọ́kọ́ ṣe census. oh God it happened in the bible. ẹ nígbà ọ̀ka èèyàn tán lọ́lọ́ba ni ìwọ ń ka èèyàn tí kò dá. how can you be counting their figure? ṣé wọ́n lọ dá wọn ni ọjọ́ tó ọ̀ka àwọn nǹkan kọjá lọ làwọn nǹkan tó bímọ. <laughs> ọjọ́ làwọn kan jáde láyé fantastic Jesus ẹ̀wọ̀n káàyàn mọ́ mi lọ́wọ́ ọ̀dà okay màlẹ́kà yìí you this angel bá a máa pa wọn lọ. kill them one after the other. kó lè bá a mọ̀ pé mo lágbà. point to know that how power angel yẹn bá ń lù wọn lálùpà. the angel was killing them one after the other. ipa wọn nípa kúpa nígbà pa wọn kó tó dago méjì lọ́sàn-án ọlọ́nkàn ní kọ́ pa bíi five thousand ní ó ti pa bíi two hundred thousand dáfídì bá ń da mi lójú bọ̀ lọ́bọ̀lọ́ ní bá bí olúwa olúwa ní áńgẹ́lì yẹn nù lọ́ọ̀kan ọwọ́ àdúró nínú oko àràùnà lọ́ọ̀kan wo ẹni tí ń fi kú wá ọ áńgẹ́lì ikú kọ́ wọlé tọ́ áńgẹ́lì yẹn wá dúró lọ́ọ̀kan ọlọ́ọ̀ni ọmọ ẹ̀ bọ̀ ọlọ́kọ̀ dáhùn máa bọ̀ bọ̀ wá ọlọ́run wa sọ fún dáfídì pé áńgẹ́lì tó ń wo yìí mo ti dá dúró lóòótọ́ ṣùgbọ́n kò wá wọ́n fẹ́ gbẹ̀bọ̀. Hmm. you must receive sacrifice from you. lọ rú ẹbọ nínú oko àràúnà tọ́ ọ bá ti rú ẹbọ sí lábẹ́ tọ́ bá ti gbóòórùn ẹbọ yóò disappear. dáfídì wà lọ bá àràúnà fún mi lóko rẹ. he went to meet you give me a farm ọwọ́ fún lóko ọwọ́ arú ẹbọ níbẹ̀ ọ̀tà fún dáfídì dáfídì wa olóhùn fẹ́ bọ̀ dáfídì lóhùn ọ̀fẹ́ nǹkan ọ̀fẹ́ ọwọ́ arú ẹbọ níbẹ̀ èéfín yẹn wá jáde sí mm. áńgẹ́lì yẹn áńgẹ́lì yẹn disapia áńgẹ́lì tó disobey ọlọ́run ni kó kò lè padà ọ̀run mọ́ mm. torí kò gbọ́rọ̀ sí ọ̀gá rẹ̀ lẹ́nu so làwọn áńgẹ́lì tó ní wọ́n sọ ipò wọn nù mm, ibi tó wá fẹ́ gbà ní nawọ́ síwájú ẹ máa pariwo ẹ̀mí mímọ́ dá ìjì dú dúró nínú ìrìn àjò mi. let every storm in my journey be still. yes kí ni mo ní ọdá dúró. the storm of my life life be still. àìrọ́mọ bí ìjì ni o. marriage is a storm. àìlọ́kọ ìjì ni. happiness is a storm. àìníṣẹ́ lọ́wọ́ ìjì ni. jobless is a storm. àìlálàáfíà ìjì ni. happiness is a storm. àìlólóore ìjì ni. happiness is a storm. àìrìnà lọ́wọ́ ìjì ni o. happiness is a storm. ẹ ọmọ pariwo. you have to shout. dá ìjì dúró. o oh, lọ cause every storm of my life to stay. kí ni mo ní ó ṣe. ẹ pé Jésù. call the name of Jesus. dá ìjì dúró. let the storm be still. dá ìjì dúró. let the storm be still. dá ìjì dúró. let the storm be still. ọyọyọyọyọyọyọyọyọ jésù bàbá ẹ dàdúró ẹ dàdúró ó ti tó gẹ́ẹ́ bàbá mi o ẹ dàdúró ẹ dàdúró ẹ dàdúró ẹ dàdúró ẹ dàdúró ẹ dàdúró ẹ dá dúró ẹ dá dúró ẹ dá dúró dá ìjì dúró dá dúró dá dúró bàbá dá dúró bàbá dá dúró bàbá dá dúró bàbá dá dúró bàbá dá dúró bàbá dá dúró bàbá dá dúró bàbá dá dúró bàbá dá dúró bàbá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá dá dúró bàbá dá dúró ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà bàbá dàdúró bàbá dàdúró bàbá dàdúró bàbá bíjì bá ń jasẹ́ oníṣẹ́ ọ̀dà bíi aláìmọ̀ ṣe. Hmm.

ẹ sà bíjì bá ń ja òbí lórí ọmọ gbogbo ìlàkàkà rẹ ọmọ ọmọ sọ pé mọ́mí ẹ̀yin náà lẹ wá ń di ọ̀rọ̀ mi. you are the one behind my problem. ìjì ní ìgbà mi ń bẹ. sometimes òbí mi ò lẹ́gbẹ́ àjẹsùgbọ́n ìjì sọ́dà jẹ lórí ọmọ. But that stone made that we have a witch. Ọmọ wa kọkọ sànú ẹ̀ mọ́. And they refuse to have mercy on her. Ẹ sà. Sà. Bíjì bá ń jalè ẹsẹ̀. If the company is experiencing storm. Àmọ́ sẹ́ ṣùgbọ́n kò ní rí èèyàn gidi bá daṣẹ́ pọ̀. He will be good at what he is doing but we have no good people to transact with him. Ẹ sà. Sà. Bíjì bá ń ja ìrìn àjò èèyàn. His son's journey is experiencing storm. Èèyàn ọmọ kọdún lájò. When we counting years in abroad. Wọ́n máa bẹ̀rẹ̀ pé achievement dà. And they what is your achievement? Á lóun dúró de ntọ́lọ́ fẹ́ ṣe. as touching what God will do torí ìjì ń jàrin àjò ohun tó burú jù ni pé àwọn tó fi ilẹ̀ ilé ó sì máa rọ́nà lọ. those that left at home they will be prosperous. ilé ọ̀wà ní ṣe wá a ní kí ni mo fẹ́ fi sọ̀rọ̀ ah. tí mo bá délé ìjìsà kìí ṣe ń tọ́da ìjìsà kìí àdìmọ́ bí ó ti èèyàn ìjìsà kì í mú ìdùnnú wá ìjì sà kì í fúnyàn lóore ọkà wọlé Jóòbù wẹrẹ wọ́n destroy everything ẹ sà Jésù fẹ́ tẹ̀síwájú ẹ̀yin kan bẹ ìgbà tẹ́ ẹ bá ti fẹ́ tẹ̀síwájú ní jíǹdìde ọjọ́ bá ti gba àwẹ̀ tó lè lọ lánàá tó lè torí jíǹdìde àkáyà má sẹ́dá Ọlọ́run àwọn apọ́sẹ́lì ó gbé ìjì mi láyé. Amen. Ìdúná yàmà kábàrú. Abba Father. Ẹyẹ kan Some of you. Bẹ́ẹ̀ bá ti tiraka àti jẹ́ When you are striving to make it. Ẹlòmíì fẹ́ fẹ́ iṣẹ́ rẹ̀ lójú. Ìjì dìde. Kọ́pì nìkan bẹ́ẹ̀ sanyo àwọn yẹn ń ṣe fíríjì freezer wọ́n wá wá sí nàìjíríà wọ́n wá sí ìbàdàn wọ́n wá ní ilé iṣẹ́ wọ́n ń ṣe freezer jáde wọ́n wá ń ṣe wọ́n wá gbé iṣẹ́ fún bàbá kan bàbá yẹn popular ní ìbàdàn àwọn ni wọ́n ní kó supply àwọn ní kíní kíní bí dunlop tó fi ṣe freezer bàbá yẹn wá mọ import ẹ̀ wá ó import ẹ̀ wọlé láti abroad wá fún wọn wọ́n wá ní àwọn ní the large quantity. they they were in need of large quantity of it. pé àwọn fẹ́ kó kó wá kó pọ̀. they wanted to import it? bàbá ìwọ á kó àwọn ìwé ilé tó ní. and he uses the all documents. ọwọ́ àlọ́ fi yá owó tọ̀pọ̀. to obtain loan. ọwọ́ àlọ́dù ẹ̀ sórí síìpù wọn kó bú àlè. he invested it on this material. wọ́n wá rìn wọ́n kó wá sí nàìjíríà. and he was importing it. ọ̀sẹ̀ tó tó clear gbogbo àwọn ọjà yẹn tán onisan yóò kai Jesus Christ. tó ti rí jì nígbà tí ń retí àti tẹ̀síwájú nígbà yẹn ni ìjìnàwọ́ ibi tí wọ́n wálẹ̀ sínú. Mm ẹ sà àwọn èèyàn kan bẹ bí wọn bá ti ń ronú àti sọ pé àwọn fẹẹ di ńlá ìjì ó sì tó ká wọn kò wọn gbàgbé o ìjì yọjú sí Jésù ó lẹ́yìn ọmọ ogun ogun ogun ni tá a bá ah, tún sun bí o a ti ah, pẹ́ jù níbí ẹ jẹ́ àkọjá sápá kejì káyọ̀ sí ẹ̀rí páyé wa tẹ̀síwájú wọ́n dẹ̀ arrange àti tẹ̀síwájú. and they made the arrangement. wọ́n dẹ̀ wọnú mọ́tò. they entered to the boat. wọ́n dẹ̀ lọ. and they were going. ìjì dìde. and storm arose. ìjì ọ̀fẹ́ gbà kí wọ́n kọjá. some said no to the other way. I pray. akẹ́yà má sàlẹ̀. in the name of Jesus. èló mẹ́sẹ́lì ti pa. gbogbo ìjì. every storm. ó dákẹ́ jẹ́. still amen ó láìdé ohun tó burú jù rèé bíjì bá bàyàn délẹ̀ lérí ìlérí ò ní í ṣẹ. the promise land promise will come to pass àwọn agbára tí jìgbé dání nìyẹn. these are the past times don't forget. Paul apostoli. Paul the apostoli. ó là ń lọ jẹ́jẹ́ wa. he said on our own peacefully we are going. Eh? Acts twenty seven point seven. à ń lọ jẹ́jẹ́ wa là ń lọ máa bá ń ga ó ní à ń lọ lọ́jọ́ púpọ̀ jẹ́jẹ́ Acts of Apostles twenty seven starting from verse seven so à ń lọ jẹ́jẹ́ wa ọjọ́ púpọ̀ à ń lọ jẹ́jẹ́ lọ́jọ́ púpọ̀ afẹ́fẹ́ àti ìjì ò fún wa láyè à ń lọ lẹ́bà kéréte ọ̀kẹ́kẹ́ sálímọ́nì àfi agbára káká kọjá abẹ à ń pè bìkan ní èbúté yíyanjú wọ́n dé èbúté yíyanjú ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò yanjú torí ìjì ló sì wọ́n débẹ̀ ọ̀gá ló ń bọ̀ bọ̀ wá. Ìjì tó sìn ọ́ wọlé ògo. Tí ó gbà kó orógbòlù. Ọlọ́run àwọn àpọ́sẹ́lì. Ó gbé mi lálẹ́ yọ. Bọ́lá Atúndé o. Atúndé hmm. bùtẹ́ yíyanjú akú òun bẹ́ẹ̀ tàbí agbára kọjá rẹ̀ à ń sọ ọjọ́ púpọ̀ nù. asọjọ́ ìdí a máa jẹ́ èèyàn sọjọ́ nù mọ̀ ń bọ̀ wá èèyàn sọjọ́ nù alọ́jọ́ lórí kò ní lọ́kọ ó sọjọ́ púpọ̀ nù kò rí ọkọ torí ìjì ń jabùjókòó rẹ̀ ó púpọ̀ nù ìtì a máa jẹ́ ìyọ́ sọjọ́ púpọ̀ nù a kàwé dé fẹ́ náà yá wá ní pírọ́blẹ́mù kéde wá náà mọ̀ lọ́lé ìjì nìyẹn sà ọ sọjọ́ púpọ̀ nù ìjì a máa jẹ́ ìyọ́ sọjọ́ púpọ̀ nù a wà ní ọkọ kò ní bímọ ọsọjọ púpọ̀ nù ìjẹ́ a máa jẹ́ yàn ọsọjọ púpọ̀ nù gbogbo responsibility ọ̀yẹ́ kọ́kọ́ tẹ́ẹ̀kì ọkọ ní ọmọ lọlé onìkan ní wọ́n ń dẹ́rù ọmọ gbé ọsọjọ púpọ̀ nù ìjẹ́ a máa jẹ́ yàn ọsọjọ púpọ̀ nù ilé tẹ́gbẹ́ rẹ̀ kọ́ lọ́dún kan ọdún méje ní ti ń kọ̀kọ̀ parí ẹ̀ ọsọjọ púpọ̀ nù gbogbo ọjọ́ rere tó o ti sọnù eléyìí tí ìjì ti jí ọ̀sọ̀nù mo bẹ̀ Jésù olúwa dá padà. Act of Apostle twenty seven seven laka. Ata ìgbókùn wa títí ewu fi tán. ewu wa tán. nítorí àwẹ̀ ti kọjá tán. àwẹ̀ kẹ àwẹ̀ lélẹ́yìí. ó ní mo wò pé ìsìnkọ yìí máa léwu. bẹ́ẹ̀ ni sà ó ní kèé sí ẹrù nìkan ní ètùgbọ́n torí ẹ̀mẹ́ ìjì a máa mú ẹ̀mí lọ téèyàn bá tètè gbàdúrà sí. without praying storm kills. ó tú ọkọ àtìyàwó ká ó tú àárín ọmọ ìyá ká ó tú àga àtọmọṣẹ ká ó dínà bí èèyàn ti ń gbare torí ìjì ni ó ní kí n ṣe tẹrù nìkan o ṣùgbọ́n torí ẹ̀mí mo gbàdúrà gbogbo ìjì tí ń mi ilé rẹ ìjì tí ń mi sẹ́ rẹ àmì mẹ́ta ni kò ṣe olúwa gbé Ah. Ó ní alàgbà. Nìṣẹ́ ẹ̀rẹ̀ uh, alàgbà. Ẹjẹ́ adúró bí o. Ah, nítorí èbúté náà kò rọrùn. Èbúté yóò rọrùn. Àkókò òtútù níbẹ̀. Láti là kókò òtútù mẹ́. Àwọn púpọ̀ sí dàwọn. Wọ́n ní rárá. Ẹjẹ́ a máa lọ. Ìjì a máa dìsífù èèyàn. Hmm. Àwọn rò pé iwájú ni rẹwà. Bísínẹ́sì tẹ́lòmíì kówólé lórí tó nípinnu àti kówólé. Iṣẹ́ yẹn bàjẹ́ torí ìjì ló ti lọ bẹ̀. The business was not provided hmm. because it was. Ọwọ́ owó tí wọ́n jẹ nǹkan. the money they borrow you for you to make. ó tún wá kó fún àwọn kan. he gave some people. wọ́n lọ kó lẹ́sẹ̀ tó máa tó máa gbé mi. to venture to give me that swallow it. he swallow the money. àwọn tó kówó fún ibi bí ò síríọ̀sì. owó tó kó fún wa pẹ̀lú ògùn kọ̀yọ̀ tó gbà àtọ́gùn kò jáde torí ìjì ó ti lọ ibi tí ò ti ní mú profit wá fún. nígbà tí afẹ́fẹ́ fẹ́. afẹ́fẹ́ fẹ́ ọfẹ́ jẹ́jẹ́ rẹ̀ wọ́n rò pé ọwọ́ wọn tẹ̀ǹtì wọn wá wọ́n kàn rí afẹ́fẹ́ tí rọra ń fẹ́ lẹ́lẹ́lẹ́ ìjì nìyẹn bí ṣe máa ń gáàyàn nìyẹn afẹ́fẹ́ ń fẹ́ lẹ́lẹ́lẹ́ wọ́n wá rò pé ọwọ́ wọn ti tẹ̀ tí wọ́n ń wá wọ́n ní kò sí problem ẹja máa lọ bí wọ́n ṣe wọnú ẹ̀ tán wo mẹ́sà ẹ̀ torí bí ṣe máa mú yàn ní obìnrin kan ló ń fi bóyá four hundred thousand ṣe business bóyá six hundred bóyá six hundred thousand mi kan ó ló ń jèrè four hundred thousand ìmọ̀ iye owó yẹn wọ́n sáré bíi ìgbà tí wọ́n bá ti tọ́jú four hundred thousand ọwọ́ àlọ́ yá bíi one point two sí tantiri owó yẹn láti lè tún rí èrè tó tantiri yẹn. to make huge amount of profit. wá mú wọ́n wá gbọ̀jà yẹn lọ́wọ́ ẹ̀. and he says her goods from her when she was caught. sọ ma pé ọ̀tá ọ̀gàn wọn ni wọn awọra ń fàtẹ́gùn wẹ́rẹ́wẹ́rẹ́ sí wọn àwọn ah, ológun ti sẹ́ ẹja máa lọ láì mọ̀ pé ọwọ́ wọn ò tí ì tẹ̀ nígbà tí wọ́n tẹ̀síwájú díẹ̀ eh? adé rákì o ó fẹ́ lù wọ́n. ìjì tá ń pèlè rákìdé o. nígbà tí ó sì gbé ọkọ̀. ọ̀gá gbogbo ìjì tí ń gbé ọkì. every stone i kick in your mouth. àánú palẹ́nu mọ́. mercy silence it amen. ah bafa. ó ṣe kéde. ó gbé ọkọ̀. ọkọ̀ ò lè dojúkọ ìjì náà. àwa fọkọ̀ lẹ́lòmíì wá ẹlòmíì ti filẹ̀. a níbi tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. wọ́n wá ń gbá ìdílé rẹ̀ báyìí wọ́n ń gbàdílé rẹ̀ á ní mo ti fi gbogbo ẹ̀ lẹ̀ á níbi kan náà ni ọ yọrí sí á ní mo ṣe eléyìí báyìí ni mo ṣe eléyìí báyìí ni eh, bọ́ọ̀lù odidi wòlíì olúwa wòlíì àgbáyé ọjọ́ wọ ọkọ̀ ọ̀lẹ́ o. He releases both. Hmm ìjì wá ń ṣe kí ni ń gbà báyìí ń gbà báyìí ó gbà débi kan tá à ń pè kìlíjà ó di iṣẹ́ púpọ̀ ká tó lè sún mágbàjà wá gbé sókè wá sí ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ọ̀yọ́ ẹ agbátọ́ yẹn jẹ ẹ á rìn lọ́jọ́ púpọ̀ bá a ti ń ṣe làálàá nínú ìjì náà ọjọ́ kejì gbogbo tí wọ́n ní wọ́n kọ́ dòómi láti mú kọ́kọ́ òfu fúyẹ́ gbogbo tí wọn náà ní o tún lọ fi lé yáwó property rí o tún fi gbowó láti mú pé bóyá yóò mú kankan jáde ah. kò mú kankan jáde ọ̀gá sàmì mo gbàdúrà ìjì nínú ìrìn àjò rẹ olúwa gbé mi o ọjọ́ kẹta a fi ọwọ́ ara wa kó èlò wa dà sínú omi ọwọ́ ara rẹ ló fífi wé ilé rẹ yáwó ọwọ́ ara rẹ ló fi fi mọ́tò rẹ yáwó ọwọ́ ara rẹ ló fi ta létọ́ ọkọ́ tó fi ní ló fi dìde padà àtọ́jú owó àtèrè òórí kankan ọwọ́ ara rẹ ló fi ta property tó yẹ kó o jókòó ti lójú alẹ́ bóyá ni ó mú ti dàkẹ́ ó ṣe gbogbo ẹ̀ náà kò mú kankan ah. ọwọ́ ara rẹ ló fi resign tó fi kẹ́rù rẹ lọ ìlú èbó pé bá ọba dọ̀hún ìjì máa dá kí ọ̀nà máa là ìgbó tó wá dọ̀hún ìjì tó lẹ́jẹ̀ lẹ́yìn tó ńlá kọjá tó tó rí sáyìn lọ agbára tí jì ń lò lórí ayé rẹ agbára yẹn lánàá nígbà tí oòrùn nígbà oòrùn tẹ́orí méjì bá ti dé èyí ò ní rí òòrùn mọ́ èyí ò ní rí òṣùpá mọ́ ìmàkàvọ̀rù àmàdáàlì kàyàmà èyí ò ní ríràwọ̀ mọ́ kò ní rí olóore kankan mọ́ á dàbí pé òṣòlóore láyé á máa béèrè pé sádùá ń gbà á béèrè pé kí ló tún kù tí mo fẹ́ gbà ládùá á jókòó báyìí á fẹ́ gbàdúrà kò ní mọ tí ó wù á dàda jókòó kò sóó fún bíi two hours lóru nínú yàrá ọmọ tí ó gbà ládùúwà yóò bá tó fẹ̀yìn lélẹ̀ bọ́bá tó dàrẹ́ kan oríire ó dédé dìde yóò bù sẹ́kùn kò ní sẹ́ni tí ó sọ pé kò kò mọ́ yóò máa dojú nù tọ́ba tó débi àdúrà adájọ́ kò á ní mo fẹ́ gbàdúrà kò ní mọ tí ó wù í torí ìjì dìde. ìjì yẹn ò mọ níwọ̀n. fún kò sí mọ́ ibẹ̀ ni àròpé ti máa ń dé èyí àmọ́ sọ pé owó mm-hmm. tó bá fẹ́ ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ó ní àní àbápá àlà mọ́ wọ́n á sánmà mọ́ wọ́n á ojú ọ̀run mọ́ wọn àmọ̀ bọ́yọ̀ ọ̀rùn ọ̀dà mọ́ oòrùn ọ̀yọ́ mọ́ lókè ìjì ti bọ́ gbogbo òkè so wọn àrí òṣùpá mọ́ wọn àrí àpẹẹrẹ òfurufú mọ́ lókè ó dàbí pé wọn ò sínú ayé mọ́ ọ̀gá gbogbo ẹni tí ń la ìjì tó lè kọjá mo bẹni tó pè mí ọlọ́run tí èmi ń pè láì wojú ẹnì kankan mo rán jáde gbogbo ìjì tó lé ó dákẹ́ lálẹ́ yìí àbá àti ìlà òsì mọ́ àwọn wọn wà jẹ mọ́ ọjọ́ púpọ̀ wọn ò jẹun o oúnjẹ wà nílẹ̀ o wọn ò lè jẹ o wọn rí oúnjẹ wọn ò lè jẹ wọ́n wo oúnjẹ ẹran báyìí Paul wá wí fún ẹ pé alàgbà ẹ bá ti dúró ẹ gbọ́ tèmi sórí bíjì bá ti dé tí wàhálà yẹn bá ti dé ọkọ ọmọ búyàwó pé ọba ti gbọ́ ìyàwó náà máa ń sọ fọ́kọ pé wọn náà ọba ti gbọ́ kò bá ti rí báyìí ó rí ẹni tí ọmọ sọ pé ọba bá mà ní kọ́ ọmọ tìrafúlà tí wọ́n máa ti tẹ̀ rẹ lọ ó rẹ́ ni ti ń blame ara ẹ̀ pé bí n bá mà kí n máa ṣẹ́ tí mò ń ṣe lọ. I will have continued doing what I was doing. kése pé bí tọ́lọ ní ọ̀dà ìjì ló dìde. Yes, of course, when school boy he was a victim of storm. necessary. àbá àti là ò sí mọ́. no paul wá pè wọ́n pálàgbà ẹ bá ti gbọ́ tèmi. should have obeyed me. kọba ti rí báyìí àti òfò kọba ti bá wa. mo gbà yín yẹn ẹ tújú ká á débùté ẹ jẹun ṣé wọ́n wá jẹun wọ́n jẹun ṣùgbọ́n wọ́n wọ ìbúté ọ̀gá lálẹ́ yìí ni wọ́n lakọjá àbí wọ́n lakọjá wọ́n sọ ìgbọ́kọ̀ró wọn kódà ọkọ̀ fọ́ oh, ṣùgbọ́n wọ́n jáde ah, wọn ẹ̀mí kankan ò sọnù mo gbàdúrà lónìí ó dé èbúté eyé yanjú. Màsẹ́ẹ̀lì kápárù àmà wọ èbúté eyé yanjú lọ akẹ́rù adálì màsẹ́ẹ̀lì oh, kápá wọ èbúté eyé yanjú emarua da yali marua kaba ake ya marua da li marua kaba rua ma ke yalia wa ebute ye ye gbogbo ìjì ọ̀dà kẹjẹ lórúkọ Jésù. Gbogbo ìjì ọ̀dàkẹ́jẹ́. Gbogbo ìjì ọ̀dàkẹ́. Ọ̀dàkẹ́. Ọ̀dàkẹ́. Ọ̀dàkẹ́. Ọ̀dàkẹ́. Ọ̀dàkẹ́. Ó borí ìjì. ó ogun ó iji obori ogun ó iji ìjì ó borí ogun ó borí ìjì ogun ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là lọ rere ọ̀nà rẹ̀ lọ rere bẹ́ẹ̀ sọ ògo forúkọ ògo forúkọ olúwa ògo forúkọ olúwa ògo forúkọ olúwa àdúrà rẹ gbà o gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò fún ìpè yìí lọ́nà ká àti lọ́nà mẹ́rin lórúkọ jésù ẹ rí àánú gbà mo gbàdúrà fún yín ẹ rí àánú gbà mo gbàdúrà fún yín ẹ rí àánú gbà mo gbàdúrà fún yín ẹ rí àánú gbà ọlọ́run ó yà yín lẹ́nu ọlọ́run ó yà yín lẹ́nu ẹ ṣe rere má gbàgbé o jésù nìkan lọ́lọ́run dúró nínú ẹ̀ ó yòówù tán ńlá kọjá èrí lọ máa fi sọ jẹ́ kí gbàgbọ́ rẹ ó le jẹ́ kí gbàgbọ́ rẹ ó le ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtọ̀jọ́ jésù mo jẹ́ gbẹ́kẹ̀ ló ń kan lẹ́yìn orúkọ ńlá rẹ̀ mo dúró lé kristi àpáta ilẹ̀ mìíràn èèyàn rìn ni mo dúró lé kristi àpáta ayérayé ilẹ̀ mìíràn èèyàn rìn ni dúró lórí ẹ̀ yóò ṣe tó ọ̀fẹ́ fún gbogbo tó ń là kọjá èrí ló fi sọ mo kí gbogbo yín o ẹ jèrè Ọlọ́run ẹ jèrè àdúrà ìṣòro ń bẹ lálẹ́ yìí ní bóyá twelve thirty lè máa join àbí twelve so ẹ̀yin tí ẹ bẹ lọ́nà lẹ́ẹ̀ máa múra lẹ̀ tó má fi gbogbo taratara sùn lọ lálẹ́ gbogbo ẹ̀yin tí ẹ fànà sùn so òru òní olùsọ òru ti rí olùsọ pé ilẹ̀ mọ́ bọ̀ bẹ́ẹ̀ bá béèrè ẹ béèrè bẹ́ẹ̀ bá béèrè lọ padà wá bíbélì lọ sọ bẹ́ẹ̀ o so now ìfòòrù ń bẹ lálẹ́ yìí lálẹ́ yìí lálẹ́ yìí máa múra alẹ̀ bọ́ ọ bá sùn sẹ́ẹ̀tì aláàmù má fi taratara sùn lọ àdúrà nígbà kì í sagbára mo gbàdúrà fún ọ ó jèrè àdúrà nọ́mbà tí mo máa ní òpè yẹn torí pé mo wà nú àdúrà báyìí ni ò jẹ́ kí a lè sọ̀rọ̀ púpọ̀ ìgbà díẹ̀ ni mo lè gbé kọ ẹ̀yin tí ẹ ń béèrè pé ẹ̀rí mẹ́sẹ́ẹ̀jì mọ́ a máa padà sórí telecast la máa padà sí torí Uh, whatsapp yóò deliver fọ́pọ̀lọpọ̀ wọn rí mẹsẹgì ẹlòmíín request ni tẹ ẹ bá ti rí kó deliver fún yín láàárọ̀ ẹ request wọn máa send yẹ padà so telecast la máa padà sí láti lè send yẹ sí everybody lórúkọ jésù àdúrà rẹ ọgbà o má gbàgbé o twenty seven èkó february thirteen ní ìlú èkó ní ìkẹjà ní ìlú èkó ní ìkẹjà ní ìkẹjà ní opposite shrine opposite spine. ní ìkẹjà lẹ́kọ̀ọ́ ìkẹjà of lagos. so ní ní agbe ẹ ní ìlú ìkẹjà. so lórúkọ jésù àdúrà rẹ ó gbà. amen. àdúrà rẹ ó gbà. amen. so máa múra lẹ̀ february thirteen bẹ̀ january twenty nine a pàdé ní kámpù níbí. meet over here gbogbo ènìyàn mọ́júmọ́ tààtì a bẹ̀rẹ̀ lọ́sàn-án a parí ìrọ̀lẹ́ a bẹ̀rẹ̀ lóru padà a parí láàárọ̀ ọjọ́ kejì lórúkọ jésù àdúrà rẹ tó ti gbà kò ní ní dènà i love you all you are blessed in jesus name àdúrà yẹn ó gbà ó ẹ ti ní ẹ̀rí gbogbo ènìyàn hallelujah méje sí ọba àwọn ọba ọyọyọyọyọyọyọ hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.